agreement àtọwọ́ agent tí agent bá ti ẹ̀gbówó pòun lòun bá wá ní ewó lówó tí agreement tí landlord tó wá gba àbísanwó létán ó tún gba àbádá hundred thousand naira owó tí ìdí ẹ̀rọ lówó pa agreement náà ní èmi ìtura bẹ́ẹ̀ ní yí ó lè ní lọ́yà ló gbowó tó bá ní lọ́yà ló gbọ́ lọ́yà ló gbowó àmọ́ tí lọ́yà bá fẹ́ gbowó iye tí lọ́yà bá fẹ́ gbà ó ní kí ni lọ́yà ìgbà ó àwọn àṣà bẹ́ẹ̀ ìṣe bẹ́ẹ̀ ó wá pọ̀ níbi ìran kọ̀ọ̀kan pé pé àṣà àyè kọ̀ọ̀kan ó mọ ìyàtọ̀ sí àyè kọ̀ọ̀kan bó ti wá ń yàtọ̀ yẹn àwọn ń ta àkàálẹ̀ ìpàṣẹ̀lẹ̀ àyè náà wá wá àpílẹ̀ǹsì ìbẹ́nu àwọn àṣà yìí tó bá ìsìn lọ ó bá ìsìn lọ sí lẹ́nu pé ẹ̀sìn náà ti gbà kúrò lọ́wọ́ àwọn aláṣà ó ti tọ́ di ẹ̀sìn irú àwọn àṣà bẹ́ẹ̀ ìdájọ́ kí ni yóò máa ń jọba ìdájọ́ ẹ̀sìn yóò mọ̀ wọ́n bẹ nínú àṣà eléyìí tó ṣe ń pé Islam òkulẹ̀ tako nítorí pé kìí ṣe àṣà tó burúkú jù bẹ́ẹ̀ lọ inú eléyìí ó rì méjì gẹ́gẹ́ bí àṣà gbogbo èèyàn sì gbọdọ̀ mọ rẹ̀spẹ́tì ìlú àṣà rẹ̀ ìrẹ́lẹ̀ kẹta ìbẹ̀rẹ̀ wa ló mọ ìdíkọ́ ó ní àṣà tó bá ti ń tako ẹ̀sẹ̀ àmọ́ kí ló fà á tó fi wá lọ sí ṣe kọ́ọ̀tù wọn gbogbo wa ó ti gbé wọn báyìí lè àṣà tó bá ti takò ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ẹyin tó forí sọ àpáta. àṣà tó bá wá takò ẹ̀sìn yìí ó máa ń le lára àwọn èèyàn láti sílẹ̀ nítorí pé ó fi mọ́ wọn lára. kẹ́sì rọ́mà lẹ́bí adámọ̀ olúwa tó dára náà ló mọ̀ wá. ẹni tó bá mẹ́ni lára ó máa ń le láti sáré jù lẹ̀. ẹ ò gbàdúrà ọ̀rọ̀ lọ́sùn àná wọn dáa tó bẹ́ẹ̀ fi ọtí léwọ̀ gbogbo àwa tá a bá fẹ́ jẹ́ olùpèsè fún ẹ̀sìn a ní ìgbàlù jẹ́ dàrí lọ́rọ̀ bá ti ń gbọ́rọ̀ àṣà àti ìṣe. ọtí mímu àṣà ni lọ́dọ̀ lárúbáwá tí lárúbáwá ìsìn ìsìn ti ṣeré. àṣà ni lọ́dọ̀ lárúbáwá tí lárúbáwá ìsìn ìsìn ti kékeré wò ó nǹkan ńlá ni lọ́dọ̀ òun nìkan mọ̀ ìgbọ́n náà ti wá rí pé áá ah, kíní yìí ó ti wọ àwọn ẹni yìí lẹ́rù ó ti wọ̀ wọ́n lẹ́jẹ̀ ó ti mọ́ wọn lára òfin tọ́lọ̀ máa ń ṣe ni pé ó da ọ̀nà láti gbà lọ ẹ̀jẹ̀ á máa takò ká máa rẹ̀ bí tàdáwò ọlọ́run kọ́kọ́ wá gbé wá fún ọ pé láàtẹ́kọ̀ọ́ mùsàlámù wà á dùn sọ̀kárọ̀ hátà táàlámù máa tẹ́kùrù ọlọ́run ní súnmọ́ òfin wà á tún sọ̀tà tẹ̀sí ìmúlò mú bí ọ̀rùn ti gbà tẹ́lẹ̀ bá tó mọ tẹ̀sí sọ nígbà tó wọ́n fi hàn. meanwhile gbogbo wọn ti mọ̀ pé òun ó lásìkò táwọn bá ní àwọn ọ̀rọ̀ mu bí ó lágo mẹ́ta ọ̀nà ṣé yóò sì lọ lára àwọn kó tó di àsìkò àpò ẹ bá wùlẹ̀ jáde ọtí ò padà wá di pé wọ́n wù ọ́ di ọ̀dà wọ́n ti padà ń fi ilẹ̀. yóò kó tó débì ibi ọlọ́ọ̀ ti bẹ̀rẹ̀ gángan máa jẹ́ náà onígbàtọ́lá ọba ńlá sáré ọba ọjọ́ wọn pé ọtí jẹ́ owó yẹn ẹ̀jẹ̀ ń bẹ́ ń bẹ́ wà nàná àbí orin náà àǹfààní sí wà ọtí ní dáhùn ó kọ́ kìrìtì dáhùn sẹ́yìn rẹ̀ kó tó wá di pé ẹ má mú bàtẹ bá tún kí kó tó wá jẹ́ lẹ́kẹ̀ẹ́ ta pé ẹ̀jẹ̀ ìyàtọ̀ ti yáyá ibẹ̀ yẹn á mú ẹ̀kọ́ kan bẹ̀ láti sílẹ̀ ṣé túmọ̀ rẹ̀ wá ní pé irú àṣà bẹ́ẹ̀ ká fi ilẹ̀ kó máa lọ irọ́ a máa gbógun tí náà ní àmọ́bẹ̀ ṣèkà a máa gbógun tí náà ní àmọ́bẹ̀ rìk a gbógun tí pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n àti òfin ẹ̀jẹ̀ wá kò sí ìgbàlá ọ̀rọ̀ àpọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá àpọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ẹni tó ń ṣe súnmọ́ àwọn ọmọ tó gbòòrò lórí lórí ọ̀rọ̀ àfẹ́fún rẹ̀ ojú wa ò lè máa gbà ní sọ̀rọ̀ náà ojú ó sì o torí pé àṣà ni àwọn ti bá a sábà ó ti márùn èèyàn lára orí ẹ̀ làwọn èèyàn ti rí òbí jáde àwa bá ń ẹ̀sìn tó kò bá ẹ̀sìn ẹ wá àwọn bàbá tó baba òun náà ìbá ìdáná sọ. nígbà àwọn bàbá alájà àgbà sọ ẹjọ́ sọ wọ́n sọ wọ́n sọ sọ ní ìlò kàn rí lo kí ni ò jẹ́ wọ́n rí lo ń jọ náà ni pé wàhálà táwọn èèyàn ó fún wọn ojú wọn ò rí èèmà ó jẹ́ káwọn wò pé alal akal àwọn gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ sọ láti ń bá ní bàbá wa aṣèkàmáàlú sílẹ̀ adájọ́ àfihàn ọ̀la láti ń gbà pé wọ́n sọ ká tó lọ kan ló máa

àmọ́ wọ́n sọ ọ́ ní wọ́n lè dédé ní ìwọ̀nba náà lè dé mà ní ìdúmọ̀ bá ní ìlú ẹgbẹ́ yẹn lọ́nà mo wà níwà sí àdájọ́ àbùkù lọ́nà ní tí wọ́n yóò tún bẹ́ẹ̀ lọ sí i áàpù máa fún mọ́ eighteen àbùkù ẹ̀rọ ní lọ́nà lọ́jọ́ wà sí ah, ọ̀rọ̀

nínú àrájà àwòtó yóò tún padà sọ ní ìgò àwọn èèyàn lè yí mọ́kùn ọlọ́run wa àmọ́ bàbá bẹ́ẹ̀ sí àkọ́kọ́ kọ lẹ́tà sáwọn ọba nínú ọba ọba ọba lọ́rí ẹ̀dá kun omi ọlọ́run ọba kan bẹ́lẹ̀ káwọn ọmọ kúnlẹ̀ àti kánú síra a máa fẹ́ lo omi àṣírígẹ̀ẹ́sẹ̀ máa ń gbàyọ̀ǹda lọ́wọ́ àwọn ọba agbọ́gbọ̀ fi ọlọ́ tí tó parí pé tí tó kí èèyàn ó rí tọba sọ rẹ̀ ìgbẹ́yàlùsùn náà dẹ́jẹ́ lórí ìdí ẹ̀kọ́ kọ́ lọ́pọ̀ yìí adápàtàkì gbogbo àráwù ẹ̀ẹ́dẹ̀ gbogbo àráwù ẹ̀ẹ́dẹ̀ fún ìyá wọn ọwà ní ìyá ọmọ yìí gbé mílíkì bọ̀ á ah, mílíkì bọ̀ á ẹgbẹ́ tí ó kọ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀yà máa wù kẹ́kọ̀ọ́ nígbà ọmọ mi tí wọ́n lọ́gbà bẹ́ẹ̀ táàrí wà ráàyà ráàyù ẹgbẹ́ ọ̀nà tí wọ́n ìsìláàmù náà nígbà á ọdún náà gbé mílíkì bọ̀ èmi náà ti wá rí gbé mílíkì bẹ́ẹ̀ ọlọ́run sàmì lọ àtàwọn ilé ìṣe táwọn èèyàn ti tó ti mọ́ wọn lára ó ti ti kọ́ láti dàwọn lógun lórí ẹ̀ amẹ́tẹ́rì tó da àdùnkún oṣù ní òdodo ìran méjì ló lè ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ìran méjì ló lè ṣiṣẹ́ lórí ìran méjì àwọn àgbàlagbà àfà àmójú àfà àtúnlá tọ́lọ̀ bá ti ń dé bí ọ̀rọ̀ àṣà tó bá ti ń dígbà ayé àgbáyé ti takò ẹ̀sìn bá bá máa ṣàlàyé rẹ̀ báwọn èèyàn tó bá jẹ pé ọ̀nà mẹ́ta ló yẹ ká gbà fi ṣàlàyé ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ awọ akópé ọ̀nà ọgbọ̀n gbogbo ọ̀nà mélòó àlàyé àlàyé kálàyé ó pọ̀ àlàyé àlàyé kó pọ̀ ju action lọ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn táwọn àlùfáà wa bá wá ń ṣàlàyé gbogbo àwọn abáwá ń jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ túnà èyí ọlọ́pọ̀tà àtàlù gbogbo wa o àwọn ọ̀dọ́ túnà lè lé náà wà ọ̀dọ́ iṣẹ́ ń wọ́ púpọ̀ látọ̀dọ̀ wa ẹlòmíì sọ́rí ọ̀kọ́kọ́ kúnlẹ̀ náà nínú mọ̀lẹ́bí wàhálà mi ọtún wá fẹ́ pìtẹ́ǹtì ẹ̀ fún wọn òun náà ti wá múra pé ilé ọdún lọ́dún yìí àbẹ̀tọ̀ fa wàhálà ni ẹ̀tún bẹ́ẹ̀ tó àwùjọ sí òun lẹ́yìn àbẹ̀tọ̀ fa wàhálà sọ́rí ìbẹ̀rù bọ́ bẹ́ẹ̀ gbé lọ náà yọ gbé lọ kàn lẹ́yìn pé àmọ́ pẹ̀lú òògùn ọlọ́run tí mo ti gbọ́ kí n yẹ lọ àbẹ̀yẹ ti lẹ́yìn náà àmọ́ tó bá débẹ̀ kò sí tó àbá lè lọ ìṣọ̀kọ́ máa sára yìí à wàlá yẹ gàdá àwọn ènìyàn ìgbéra lọ́kọ́ òfin ọlọ́run yìí kódà ní inú báyìí ibẹ̀ láyìí báyìí kódà gan àbá àdájá àgbà àwọn náà sọ kódà gan àbá abúlé àwọn náà sọ èmi ìjọ kọ tó fi ọgbẹ́ yóò ṣe gbà á ní ká bá wá ń pariwo fẹ́ kí wọ́n mọ wá sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀ ọ̀rọ̀ àlàyé kọ́ńdọ̀ pọ̀ síbọ̀ àwọn gbọ́dọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu ẹgbọ́dọ̀ kí ni olóòtú kọ́ á lọ sí ẹ̀rí sí ọmọ kóòtù àwọn táwọn náà níbi bíbí sí ọmọ kóòtù wọn àgbẹ̀lú mi nínú àwọn ọmọ ìyá wa kò ní kó lẹ́nu lọ ó tẹ̀lẹ́sẹ̀ ló lọ àmọ́ àìlẹ́kọ̀ọ́ tí ó fi sọ mọ́sùnlẹ̀ fún wọn yóò fi wọ́n sí ìdíjú náà ẹ̀ ń padà bẹ́ẹ̀ sọ pé kódà kó ti á kúnlẹ̀ fún wọn kọ́ wá bẹ̀sẹ̀ kọ́ kólẹ̀ ó lóore tí ló ẹ̀sẹ̀ náà padà wá gbàgbé pàkẹ́lẹ́ rẹ̀ torí yóò padà bá ṣẹ́jẹ́ mọ́ rẹ̀ lọ́wọ́ lórí pé kò sí dáadáa ní ìtòlẹ́mú wá náà nígbà kan bí kò fúnlẹ̀ tọ́lọ̀ fúnlẹ̀ tó wáyé ẹ̀ṣẹ́ ẹ̀yin ẹ̀yin ò láti ọjọ́ yìí ẹ̀yin ò gbọ́mọ́ káwọn fúnlẹ̀ wọ́n wà ń lu náà lọ́dẹ̀ tapọ̀ ọ́ àwọn èèyàn ti fún wọn níròrí ní ìyípa rẹ̀ ní tẹ̀sí rẹ̀ ìwọ́ wọ́n gbọ́dọ̀ ṣàlàyé bẹ́ẹ̀ rí bọ́ ti ń pè mí wọ́n náà wọ́n wọ́n àti etí bí ẹ̀ mọ̀ pé ṣé ẹ̀ṣẹ́ ìbá sọ̀rọ̀ máa ń kà fara yìí bẹ̀rẹ̀ áhà àwọn ìwọ kan ní ó ti gbé wa wọ́n ti ní báyìí náà lẹ́yìn sẹ́yìn kíní kan bẹ tí o bo ní súnmọ̀ náà lọ́dún sọ́ra ẹ̀ ìsọlú ti ń bẹ́lẹ̀ ọ̀rẹ́ bí mọ́tò sọ̀rọ̀ àrẹ lẹ́nu ìsọlú ti jẹ́ kí nìyẹn náà ń bẹ́lẹ̀ ó dàbí ọ̀rọ̀ táwọn Yorùbá lọ sọ̀rọ̀ ọlẹ́lẹ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìjọba ọlẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ ọba àwọn kan wá ta owó à ẹ má bìjọba o ee àwọn olè bàbá bìjọba o wọ́n wá gbọ́ àwọn sọ pé á nígbà tá à ń bẹ níbi ìmọ̀ràn lẹ́yìn ìwọ ni àwọn èèyàn rò pé ká fi ọ jẹ ọba o àmọ́ ẹnìkan ní ká má fi ọ jẹ á kí ló ní mo jẹ á ó ní torí pé ọmọ ìdílé kò ní í dáa fún kò ní yẹ ẹ́ wọ́n ní ọmọ bí ọjọba tó rọ̀ ìgbésẹ̀ ọdún wá ní kò ní já fún kò ní ṣe kínú kò ní ọmọ ẹ̀sọ́ ni àìsí ah, ah, wọ́n kàn sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àmọ́ ìnígbẹ́ ti wá kọ̀ǹpáàmù ẹ̀ ẹ̀dá kò wọ́n ti pè wá lálákàtà ìtútù wọ́n ti pè wá ní jáàmù ìṣú náà wọ́n ti pè wá ní áàlù ìṣú náà adéwọ́n tó pè wá pọ̀ ìwọ náà wá fẹ́ sọ̀rọ̀ kiri kan ṣe ìwọ náà wá ń fa ìtí náà sọ́dí pé ti ń jọra wọn súnà dáńdé ìwà lọ́àrí àlàyé rẹ̀ lásán oṣù gbàárí oníṣẹ́ ẹ̀rọ nínú bóyá náà bá ti ta gidi wọ́n kele ìgbòho ti tẹ̀ ń àlàyé òun nìkan ó dé nínú òtò pàjáwì ìwọ kan dúró lórí àgbẹ̀ ọkàn tó láyé tó ìdí rẹ̀ ń pàkíyèsí wa pé àṣà ìṣe ìjọ tó bá ti tako ẹ̀sìn àwa náà gbọdọ̀ tako mọ́ta bẹ́ẹ̀ a sì gbọdọ̀ tako orí ìṣe bẹ́ẹ̀ àmọ́ o a gbọ́dọ̀ apply wisdom a gbọ́dọ̀ apply hikma a gbọ́dọ̀ apply risk ọ̀rọ̀ yíga pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó bá ti máwọn èèyàn lára tó ń ti ṣiṣẹ́ àwọn èèyàn ó wá lọ́mọṣẹ́ rẹ̀ kan tó ń wà kankan ló ta pọ̀ sí ó ti mọ́ wọn lára ẹ̀kan náà kọ́ yóò kó lára rẹ̀ o ọdún mẹ́ta ó lè mọ bẹ lẹ́nu kó sì mọ̀ tó ṣe wà sínú ó mọ̀ ṣe wà sínú ó bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wa ìyàwó tá a fẹ́ sílé tí ò lẹ́kọ̀ọ́ ìyàwó tá a fẹ́ sílé tí ń wà àwọn àwà bí wà ẹ̀kan náà kọ́ ló dára ẹ̀ ẹ̀kan náà sì kọ́ ni a gbà fún ìyàwó rẹ̀ a ní ìdí láti máa ṣe ìṣòro fún wọn dára abẹ́lú wa nítorí àsìkò ìmá ní ìmọ̀ káàdì ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ní sọ́ọ̀lẹ̀ ayé ìdílé ní ìpàdé kan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ náà jẹ́ àrùn wà ní ìtẹ̀kọ́ وعملا متقبلا وشفاء من كل داء. الكلمه Allah masa asirin kwanwa alin kuwa kwaye Allah masa asirin kwanwa subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh àti àwọn ṣéèkì wa àjọsìn ọlọ́run ẹ̀rí bí i pé kí wọ́n àtàkì wọn ni orúkọ ọmọ orúwọ̀ ọdún kútú bí ẹ̀dùn tàbí ra ẹ̀ta bí àìsàn ẹ̀ka síra ẹ̀tún sàlàyé síra ẹ̀tún ra síra pàápàá àbẹ̀lẹ̀ ọba sùpárọ̀ wa tàbí ọlọ́kùnrin ìgbà sọ ilé kan rí ẹ̀yẹ tó lè dàgbẹ́ wọn. ní àyíká aláàbò nípa ọmọ tó bá ti lọ ọjọ́ sátọ̀dé lẹ́yìn ní àpàdé àwọn ọjọ́ kan wà náà bí wọ́n ti gbà lọ ní pọ́ńtà ní ọjọ́ sátọ̀dé lókè ní ọjọ́ ìṣẹ́rọ̀ fún wa. ìbéèrè tí wọ́n á dùn Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àtàrí tí ẹ̀sìn wà lórí ìlà àti àṣà. Wọ́n ní nínú sísá bí ọmọ àti àkìdì, wọ́n ní wọ́n tún bèèrè sí wọ́n tún bèèrè àtàrí, wọ́n tún bèèrè orúkọ, wọ́n tún bèèrè ẹ̀rọ ọ̀sílẹ̀. Wọ́n sì wọ́n ní àṣà tiwa, àwọn ń bèèrè gbogbo orúkọ bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìsáàbù sọ̀rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن واتبع هداه إلى يوم الحساب وبعد أتباع الله سبحانه وتعالى بكل ولا متى خالص ومن أقابل العقل والنكاح Islam ka àwọn kankan tó máa ń gbà ní ìlú àwọn tó máa ń gbà ìlú òní ǹjẹ́ ìsìláàmù wá tako kan gba ẹ̀rì kan tẹ kan gba ẹ̀rì kan gbé fún ìsìláàmù ìtako àmọ́ wọn ti ní kan bẹ níbi àwọn ẹ̀rì yìí tí wọ́n ti so àwọn àkíńtà kan mọ́ àwọn kan rí ń bẹ wọn ò wulẹ̀ so àkíńtà náà wọ́n máa gbé nígbèdé àtàwọn ní àgbà ẹ̀sìn à ń pe kókó pa à ń gba òróró wọ́n ń gba sí wọ́n ń gba ẹrù ìyàwó tí wọ́n lè rí aṣọ wọ́n ti báàgì ìwàkà ìjáàbù olùjáàbù ní gbogbo ọjọ́ àjáàbù sínú bọ́ọ̀sì kan gbogbo àwọn eléyìí kò sí nǹkan ní ìbùrù rẹ̀ ìgbà míì wọ́n kọ àádùn wọ́n ní àwọn ta àádùn yìí títí ọkọ ń bá àmì máa dùn fún ìyàwó tó bá gbọ́ orú àwọn tó bá jọba ìfẹ́ kò nǹkan sí nǹkan má àbí nǹkan yẹn jẹ́ àwọn òbí láti gẹ́gẹ́ bí irú ọtí ìlànà ní nǹkan kan ní gbogbo eléyìí àwọn ìgbọ́dọ̀ kú lọ a sọ fún wọn pé àwọn ìṣèlú ẹ̀ ó ti takoro ìlà ìyẹn nínú tá a sọ lẹ́ẹ̀kan pé ẹyin ni ó ti forí sọ àpáta bẹ́ẹ̀ ní bá gbé ní bá ti forí sọ àpáta kí ni ó bọ́ ẹ̀yìn àtàwọn àlùtẹ̀ èyí tó bá wá kọ tí ò takò ẹ̀sìn a wá gbìyànjú àti bí ó ti irú ẹ̀ ọlọ́pàá àfọwọ́ alágbẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ máa ń ta ara kan. ní ọ̀dẹ̀dẹ̀ náà àwọn atábáwá kan kọ líìsì yẹn bí agbára wọn gbọ́dọ̀ ẹ̀dá fún ẹ má jẹ́ aṣọ líìsì yẹn bí yóò fi ọ̀nà. àwọn ẹlòmíì tó bá kọ́ tó bá ìwọ́ wa sọ ju tó yẹ pé bọ́ọ̀ bá sì mú wa àníkù ọ nínú ìyàwó

àti àwọn alábẹ̀rẹ̀ ọlá ọ̀dà àrẹ̀. wọ́n ní bákan náà nínú ìdálẹ́bọ̀ tí ẹ fi tí ẹ fẹ́ ọmọ ọmọṣẹ́ tó bá kàgà bóyá bí oúnjẹ ten thousand ní gbogbo rẹ̀ wọ́n ní tọ́wọ́ jẹ́ bá yọ ọjà sáńkọ́ wọ́n lè fi bẹ́ẹ̀ jábọ̀ padà. àwọn èèyàn ti jẹ́ káńtà ara wọn nínú

àti ìṣe wọn ẹ̀yọ́ ọmọ jẹ́ mo kí ní ohun onígbà yín dáwọ̀ ẹ̀ rárá nínú àṣà àti ìṣe àwọn ọ̀gá onígbẹ́tọ̀ ọmọ iṣẹ́ bá ṣe ọjà tàbí máa ní láàlàlá inú owó oṣù rẹ̀ ní àtijọ́ ẹ̀ àìmọye ọ̀gá ní jẹ́ àrọ́mù ọlọ́mọdé àti ìṣẹ́sílẹ̀ rẹ̀ kótó máa ń dé lẹ́bù yẹn ó gbọ́dọ̀ ní ṣóbi tó ọmọ ẹgbẹ́ tí ń bá wa tajà wà sí ìwà ni tó bá ṣe ọjà yẹn tà tó jẹ́ pé mi ṣéèkì lórí wáyé ó gbọ́dọ̀ sàn kankan

olóòjò kó tọ́jà rí ó sọ fọ́jẹ́ bẹ̀rẹ̀ rí ó bá ń bá wọn lọ́jọ́ ní ibi kọ́sọ́mà fọ́lẹ̀ wọlé ó bá rán mú aago ó bá jáde lọ jẹ níbi àti ètò ti wáyé lọ́wọ́ ọ̀nà jẹ níbi wáyé báyìí mọ́ta bá lóun fẹ́ gbà á padà ó lè ṣe kéde kò lè gbà á àmọ́ wá àti táàkì bọ́gà náà ní pé ẹ̀ka tẹ kọ́kọ́ fi ìkan fà létí báyìí ṣe dìbà létí kó bá lè mọ́jà ní pé à ń sáré dájú ara wa bàbá ọ̀dà ara ara. mo lérò pé mo ti sọ táwọn ọ̀gá náà wọ alhamdulilayi ó lè fi wẹ́sọ̀ sí ní ọmọ jáàbù gáàbù. ọmọ jáàbù. wọ́n ní pé ẹgbẹ́ ọmọ jẹ́ tó wà lọ́dọ̀ ọ̀gá tó jalè tó jalè ọ̀gá wa yìí lọ òfurufú ìpinnu òṣìṣẹ́ wọ́n ní irú sí ìdáhùn pẹ̀lú. ìrọ̀lẹ́ náà nínú àwọn àṣà tí ó máa ń ṣẹlẹ̀ ọmọ tó ṣe ń di owó ọ̀gá tó bá ti wà confam epo di owó tó ná bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ sí àgbẹ̀ ẹja bọ iye owó tó jí tí owó tó jí yẹn bá jẹ́ déédéé owó oṣù rẹ̀ ọ̀gá rẹ̀ sọ ìwọ náà ń tọ́ jí àfọwọ́ ìdí owó rẹ̀ wà. kálọ̀ owó tó jí ó pọ̀ ju owó ọ̀gá lọ kò ní gbowó jù yóò tún wá máa jẹ ọ̀gá ní gbèsè ó ti mélòó báwọn méjì káwá lówó tó wá dí kò tówó oṣù rẹ̀ ọ̀gá ó máínọ́ọ̀sì owó tó dí owó rẹ̀ tó bá kù kan gbogbo ní òdìdí ọlá ìta ẹ má jà bèèrè kanta pẹ̀sán wọ́n ní ẹbá wọn ṣe àlàyé pé ṣe kí ọ̀pọ̀ jà dáa ọlọ́run alájíwá ọlọ́run ṣe kájú wá sí ìjọba rí ajé òní mọ̀ na kí ló kọ jàǹkárá ajé òní mọ̀ na jàǹkárá mú sí ọmọ ìlú amọ́lọ́wọ́ ó jẹ́ máa tàánù jàǹkárá àtàjèrè lẹ́ẹ̀mọ̀ tàánù jàǹkárá ajé ajé òṣàníjẹ́rẹ̀ tí máa kó jẹ́wọ́ òṣàníjẹ́rẹ̀ tí a bá sọ pé Yorùbá wá gbà pé ajé ìjọ tí ajé bá ti lè wá mú ọjà gbogbo ẹ tí bá ń bẹ lọ́jà àjọ náà wọ́n lè rí ni ọmọ àṣà òun náà ṣe máa ń ṣàdúrà pé àjẹ àwa ẹni kájé bá ti wá yóò lè fa kẹta òun náà ní bí àjẹ ń bu ìgbàjẹ òòṣà ni náà máa ń gbọ́ ọ̀lẹ̀ gbọ́gbọ̀ lórí íńtánẹ́ẹ̀tì òòṣà àjẹ ẹ̀dá kò jẹ́jẹ́ bí ìrùsùnmí àjẹ ni kó wá wá bí ọjà tiwa ní àbọ́lọ̀ ní kó bá wa tà á.

ìdájọ́ ìgbọ́dọ̀ wo ogun eyi kan náà ni láàpapọ̀ bẹ́yìn ní ṣẹ̀rí ti wọ́n ṣẹ̀rí kò sí yàtọ̀ bíbọ́lọ̀ ogun tó dùbò àti bíbọ́lọ̀ ogun ti jẹ́ ajé nǹkan bọ́lọ̀ ogun náà làwọn méjèèjì ò tàbí méjèèjì wọ̀ ní méjèèjì ọlọ́mọdé àwọn so ìwọ lábára sí pé ajé ògùn bá jẹ ọlọ́run ni jẹ́ àmọ́ táàbà pọ̀ lẹ́tà ẹ̀rọ ìgbóhùn náà aláàníbi ṣẹ́pà aníbi bẹ̀rẹ̀ àwọn tí máa ń yẹn lára ẹ̀wọ̀n ní ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ gbẹ́sẹ̀ bàbá àkókò àtọ́nà àkọ́dá wa bẹ́ẹ̀ ìjọba ti báyìí èyí tí ìdáwó ẹ̀fì ẹlẹ́ o àti ìlàwà o kò sí ìmọ̀ tí ìyó tó ẹ̀wọ̀n náà wọ́n àti ẹ̀dún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ajé sí ibi ìbò mọ́ dáàbò ó àwọn èèyàn lára amẹ́tàbá bẹ̀rẹ̀ sí sàlàyé jesus ọba gbé wà olúkọ́lọ̀ ń bọ̀ ọ̀tá wọ́n ló máa ń fi ẹ̀kọ́lọ̀ wà tàbí láti tàbí ẹ̀ẹ́ wíì tí ó bá tọ́ ọlọ́run ìwọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ nínú ọlọ́run àtàjẹ́ tájúra wọn lọ ajé táwọn yìí ajé òṣìṣẹ́ yẹn ọlọ́wọ́ bá wá sí rẹ̀ ayé láyẹ̀mú aláyẹ̀bí ò lè kú láyẹ̀láyẹ̀ abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ajé ọlọ́wọ́ ní tó mọ́nà ọ̀dọ́ wa ajé ò ní gbúgbá wa jẹ́ àmọ́lọ́wọ́ bá wa tajà wa atájẹ́rẹ́ ẹ̀wọ́n ní lábẹ́ ilé lórí àlàyé psc wọ́n ní ẹ̀ tí wọ́n jí ọjà wọ́n ní àwọn ìwọ̀n sọ pé ajáàjì ajáàjì tí kọ́ fún lówó ní àdúgbọ́nsàdọ́ta ajáàjì ọlọ́run ó bá di padà nínú ọ̀sẹ̀ lẹ́yìn tó máa ṣe lẹ́kùn wá sí láìsí náà tí òsì bàbá bá ilẹ̀ kan láàrin wa náà ẹ̀rọ ilé orí ìgbàgbà ó ń tajà ìgbẹ́sọ̀ ìyá tiẹ̀ ó ní láti oní one thousand oní fifty thousand oní one million ẹ kó jọ kóun náà fi dìde padà láì sí etí ẹ̀ náà bá àdéhùn ọba tó gba èlò ní bí òun náà dùn ká gbé ẹlòmíràn ọlọ́wọ́ wọ́n ní àwọn obìnrin tí wọ́n bá lóyún máa ń kó fífi fi mọ́ aṣọ wọ́n ní kí ni ìbámu sọ̀rọ̀ nílé aṣàkáṣà ẹlẹ́ẹ̀kí aṣàkáṣà tó wọ àárín àwọn olóyún olóyún náà. ẹ wá gbọ́dọ̀ ní wọn pẹ̀lú ẹ̀. wọ́n gbà pé tóbìnrin bá ti lóyún báyìí kété tó bá ti lóyún wọ́n á ní kó sáré lọ sí píìnì mára wọ́n ti yí pé píìnì yẹn ló ti ṣe oyún yẹn mára oyún yẹn ò fi ní wàlẹ̀ tó bá ti wá kú bí àsìkò tó ń rọbí wọ́n á ní kó lọ tú píìnì yẹn padà ìyẹn ni pé ó ti rìlíjì ọmọ yẹn wá ti wá sí ìdàrí ààrà ṣe ìkọlù àṣùbáwò àrà ṣẹ́gun àṣàrà ìbọ́lọ̀ wọ́rọ̀wọ́ kéékèèké kéékèèké náà sì ní máa di ńlá ọlọ́pàá lóko inú ọjà láwà rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe sí àwọn èèyàn láwọn wọ́n bá bá wọn rajà wọ́n máa ń dókó tó pé ọkùnrin làwọn fẹ́ owó jẹ àwọn lọ́wọ́ lọ́wọ́ ó sì bá ń wá wá wá wá wá wá wá wà ní ìyàlú àti bí ọkùnrin ọmọ ọmọ bá dé lára àwọn kùrọ̀bá àwọn àtàlẹ̀ àti kí wọ́n gba owó yẹn lọ́wọ́ obìnrin yẹn ọdún fọ́kùnrin lára àwọn kùrọ̀bá kùrọ̀bá àwọn ìròrí tí tó ti àwọn tajàtajà mọ́bá tó bá jẹ́ pé ọjà naira yóò máa retí kan ra àtà tó wà ìfẹ́ sí ó ti di pé tóun bá ilé ibi tí ẹ̀rà tẹ wọ́n jọ mọ́ndé tọ́sẹ̀ yóò fi kù ọjà wàásù ọjà orí kan lòún mọ̀ta tí ẹ lágbo rẹ̀ bàjẹ́ ló rẹ́kẹ́ mi wájú lòún mọ̀ta ìròyìn kí lòyìn ọlọ́run ọba wa láti tàdúrà fún akókò rẹ̀ bíbí ṣẹlá tàwọn kẹ́ńtọ̀ àlọ́ wàlà àwòlà wàlà ó tàbí ìyá rẹ̀

ẹni ó bá ti wá ìwọ́n ti gbára lọ́wọ́ ọba tó ní ó bọ̀ ọ̀tá ọlọ́pọ̀tà àbára ta ọ̀tá ọmọ ọ̀tá mi. wọ́n ní kẹjọ ṣe bá wọn ṣàlàyé lórí ọ̀rọ̀ píṣọ̀ pé àwọn èèyàn kan máa ń gbé píṣọ̀ àwọn àfáà lórí social media àbí wọ́n fi lórí pósà láti ẹ̀jọ̀ pẹ̀lú àwọn fún wọn. Ah, ọlọ́pọ̀ ṣàlàyé kọ̀ọ̀kan ọ̀rọ̀ píṣọ̀ ní àṣ àwọn àlùfáà ní Islam ẹnu wọn kò lórí àyíyá photograph àwọn ìlú pàṣẹ ó wà nínú àwòrán tọ́lọ́wọ́ bá sọ sábàbà Muhammad sallallahu alaihi wa sallam pé aṣáájú náà ṣe àbábà ní ọmọ ìpìlẹ̀ àti ìmùsọ̀rọ̀ báwọn ẹni tí ìyá wọn máa lè dúró gbé lọ tí wọ́n yà wọ́n tọ́lọ́wọ́ bá máa kó jáde fún ọ pé ọ̀sẹ̀ àwọn ń yapa pé àwòrán tó máa fi ọwọ́ yà sọ́mọ ọwọ́ yà rẹ̀ àbí ibi àbápàtà fún gbẹ́lẹ̀ rẹ̀ àbí òun tá a fi hun àwòrán sí ara aṣọ wọ́n àbí ewu àwọn tó bá ń ṣe eléyìí wọ́n á lè fúrí ìfúnwájú ọlọ́run but ẹni tó ya photograph tó wọbẹ̀ àbí kò wọbẹ̀ a rí fún àwọn àlùfáà tí wọ́n ní òun náà wọbẹ̀ sẹ́tọ́rí in tóun náà gbé jáde kí ni yóò padà dá sí àwòrán àwọn míì ní à kò gbọ́bẹ̀ o nítorí pé òun ò kí ń ṣe tán fọwọ́yà kìí ṣe tán fi òru yà kìí ṣe tán gbẹ́rú ibi èrè ṣùgbọ́n àwọn méjèèjì àgbì pé kí èyí bá ṣe kéèyàn bá ní tó dé kìí ṣe téèyàn ó wàá sọ bí nǹkan tẹ̀tẹ̀ òbí ẹgbẹ́ sí àwọn tó bá ń fi píṣọ̀ ṣe bíbí tẹ́lú dé ẹnu ní tó bá jẹun lọ́wọ́ eré àfọ́tò rẹ̀ tó bá ti wà eré àfọ́tò rẹ̀ tó bá wà nínú nígbà eré àfọ́tò gbogbo wá wà yóò wá mọ́ ilé gbogbo eléyìí eléyìí ó tako ìmọ̀ràn táwọn onímọ̀ tí wọ́n fún wa àbúrò wọn náà sáré sáré ìpàdé ẹ wọ́n ní mírọ̀ àmírọ̀ látàgbà nàgbà Muhammad sallallahu alaihi wasallam oní mírọ̀ ti wà sáà nàbì náà ti sọ̀rọ̀ pa mírọ̀ bì náà ìgbà tó fẹ́ sọ pé olùgbàgbọ́ òdodo tó lùgbàgbọ́ òdodo ó ní alimọ́kùnrin mìíràn áàtúlimọ́kùnrin ó ní múmi ní tẹ́rí yẹn òun ni mìíràn fún múmi ní ẹgbẹ́ rẹ̀ ẹni tó ń pẹ́ bàbá yìí wá ń sọ pé ìtumọ̀ akọ́jẹ́ mìíràn ni pé ìrọ̀ àmì òkọ́tọ̀ àìsí àfúlà àbù tí wọ́n pẹ́ tá a bá wo mìíràn láàárọ̀ báyìí ti máa rí pé òwú kan wà nínú ojú mi kí ni máa ṣe máa yọ kù ìpárá ti pọ̀jù níbi ẹ̀gbẹ́ ìdí máa ṣe máa ń gbogbo wọ́n ní bí mọ́mí ní ti jẹ́ sí mọ́mí ní ẹ̀ ó ní tí kí tí ó mọ̀ gbọ́ ọmọ ìyá rẹ̀ pé wo rẹ̀ rẹ̀ dáadáa o ọtún ṣàṣẹ́bì ó ra ẹ̀ dáadáa o ọtún ṣìṣọ́bì òun ló lè máa pọ̀ lẹ́sìn ààrẹ wọ́n ní sọ ilé ìjà mọ̀ pé ànábì mọ̀ nǹkan tó ń jẹ́ mìíràn wọ́n sì lo mìíràn lásìkò ànábì ìyẹn náà ni àwọn àbá àtọ́bà lè gba fídíò ṣe ní pé fídíò ní ṣíṣe kò yàtọ̀ sí bí ìgbà téèyàn wo mìíràn ọlọ́run tààrà àìbéèrè tí ó tẹ̀lé náà ni pé wọ́n ní fún ìdájọ́ ọ̀gá tó ti pé ọmọ sáà ó ti wá ya tó fún ló wá lọ bá ọ̀gá ẹ̀ sí ẹjọ́ ẹbí ọ̀nà ọ̀hún lẹ́yìn náà ṣe rà tó ti ta ọlọ́gá wa ní tòta yìí náà rẹ̀ ti gbìyànjú ẹ̀ wọ́n ti ṣe ìmọ̀ sí ẹ̀yìn fún. Ah, ìmọ̀ràn lásán lè yọ̀ lọ́gbà ẹ̀ torí pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ìjẹ́ àwọn ènìyàn máa ń báwọn gbọ́n ara wọn lọ. ọ̀rọ̀ yẹn wá ṣòro túlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà yóò di ọmọ àgbẹ̀bí àdámà ẹlòmíì ẹ̀ kété kó wá jẹun oúnjẹ lẹni wá jẹun àmọ́ tó bá dé lórí ọ̀rọ̀ kí ni yóò ṣe ní ìlú ọmọ ìdájọ́ tó láwọn ọ̀gá àtàwọn tó bá wà lábẹ́ náà gbọdọ̀ èèyàn káwọn kápá ọmọ kan sókè náà kò ní káwa náà mọ́ di ibi àbàtẹ́kẹ́ kódà a ti ẹnìkan kó wá jẹun tó wá lóun fẹ́ mú wa lọ́wọ́ dání ó lè mú wa lọ́wọ́ o ọwọ́ ara rẹ̀ yóò padà mọ́ bí tó ń jẹ sí wa lẹ́nu ṣe sì wa báyìí báyìí àwa wà ní ṣe oúnjẹ mọ́ òun mọ̀ oúnjẹ bọ̀ tí ń oúnjẹ báyìí èyí tí ó fi bù sẹ́nu ara rẹ̀ ẹnu tó mùsùlùmí ọlọ́run náà wá ní ká mọ́ tó jẹ́ ti ara wa ẹni tá a bá mọ̀ pẹ́lú ìlú gbé wa lẹ́sẹ̀ àbó tí ó ṣe kó gbé wa lẹ́sẹ̀ àbá ti ráwọn ti jẹ́ pé tó jọ wọ́n bẹ̀rẹ̀ sí a lè sọ́ra mú nínú bẹ̀rẹ̀ tá a bá mọ̀ pé àtọ́rú ẹ̀ mọ́ tamọ̀pọ̀ náà kàn wá ló ti gòkè ni kéèyàn tó ti lórí sábà bí gígókè rẹ̀ àkójọ òun nípàdé ọ̀rẹ́ ní sọ̀tàtà mo mẹ́rin ọlọ́run bá fẹ́ tí mo mọ̀ dáadáa ni kéèyàn ní owó olówó ẹ̀yìn ra lé sínú àwọn àdúgbò wa lọ ó ra lé sí ó rà lájẹgbólẹ̀ rà káàkiri ó wà nílé iṣẹ́ amásùn àánú ọlọ́run lọ́nà nígbó níbi pé ó máa ń àṣìṣe àwọn ọmọ rẹ̀ tẹ́lẹ̀ bá ní ló kó o ní tẹ́lẹ̀ bá ọba tí mo ń sọ owó lọ́wọ́ olówó tí ó sì ń lè ẹ̀dílé báwo ló lè fi tàbí àpò. ọmọ anábì adámọ̀ wájú alábòsí bọ́lá ọjọ́ wọn ń ṣe fún lè gbá yẹn bẹ́ẹ̀ náà lọ́nà tọ́lọ́ ọmọ ń gbà ń fún yàn lówó náà tó ṣe ẹ̀dílé ọmọ náà ti gbẹ kéékèèké pẹ̀lú ìdòwó tẹ́lẹ̀ ta wí irú bísínẹ́sì tí ó kòwó lé lórí títọ́ náà fún rẹ̀ ó jẹ́ Eh, àti bóra ẹni gbà mọ̀ràn náà kò wọlé àmọ́ bóra ẹni gbà mọ̀ràn náà ọlọ́run ló ti sásìkò tá a fẹ́ gbà á yá ọ ní adìyẹ gbà kan tẹ́lẹ̀ tó bá kó lórí fífẹ́ tẹ̀lé báyìí àlọ́ owó la máa ń lò àyè nígbè ní àyè àmọ́ ẹ má yẹ sọ̀rọ̀ yìí ó ta mọ́tò ó ta dáńgó ó ta á ó ta ní ọ̀tọ́ ó bá kọ́ sórí ilé ó ń ta ilé ẹ̀kọ̀ọ̀kan ó ta ilé ẹ̀kọ̀ọ̀kan ó ta ilé iṣẹ́. ó ta gbogbo tó ní sáwà kùbò ni nínú àwọn ọmọ ẹsẹ rẹ tó ràn lọ́wọ́ lánàá nǹkan nínú wọn ló padà wá gbé ìdíje padà. kẹ wá mọ̀nà sí ìwọ náà padà ní gbèrègbè padà ìbáwá ló rà wọn. máa wá máa wà ní wọ́n ń gùn ní wọ́n ń gùn ní wọ́n ń gùn. ó ti di mílíọ̀nìyà. ẹ gbogbo àwọn kẹ́ni máa ń wọ́n ti ṣe tọ́lọ́ ọ̀la rẹ̀ ó ti tẹ́ wọ́n ń lẹ̀ márùwá ló wá padà kò tó ti ti padà àmọ́ márùwá tó gùn yìí àánú tóun náà ṣe lánàá oníkiri jama olóńgbà tó àwọn ọ̀gá tó bá rọ́ mọ wọn tó fẹ́ tó rá kòrò ẹgbẹ́ ìdílé kódà inú dáa ni kó jẹ́ kí wọ́n jẹ́ pé ìwọ́n lọ gbé ìdílé ó ní wọ́n lọ́wọ́ bá sáré wọn ọmọ tọ́lọ̀ bá ní ó dìde tí wọ́n bá ní kò ní dìde kò ní dìde wà mọ́ ìwọ́jú rẹ báyìí náà ni ó mọ̀ ṣe ló sì mọ̀ gbòmù fìdáwọ́dọ̀ ní mútà ò ní dìde ta ló tọ́ fìdáwọ́dọ̀ dàgbà ta ló tọ́ mútà dàgbà ìhọ́mù ó ti ẹlẹ̀ ló padà jẹ́ òun jẹ́ jẹ́ ló ní sábà bí mútà tó ti padà wá di èèyàn ńlá tó máa wà nípò ọ̀fẹ́ gbá ọmọ kan wọlẹ̀ tó ní sábà bí táwọn ọmọ ìgbọ́n ṣe kí ni wọ́n fi kò sí ìwọ ọmọ náà máa ń wo ọ̀gá àrípọ̀ ọ̀gá ẹgbẹ́ tọ́ bá jábọ́ bá oríṣàdé òṣòkòlé lórí yóò ṣòkòlé ọ̀wá ilé ìdíje ọ̀rí ìdíje owó sì máa rí mẹ́rin ní àwọn bàbá wa wọ́n tẹ́lẹ̀ bí i rẹ̀ kan wọ́n tẹ́lẹ̀ wọ́n ti kà lọ́rọ̀ Ẹgbẹ́ àti àjọ àti àjọ àfíkà ìrẹ́lẹ́. Ẹgbẹ́ àgbàdàgbà ni wọ́n yẹ̀ ń bá bá ní ìdí ìrẹ́lẹ́.

ká fi ṣe bá a fi à ń pín lọ́fíńdà bí àfihàn pín lọ́fíńdà dára ipò rẹ̀ ní tùràrí wa àmọ́ lè ní àwọn èèyàn ti sọ tùràrí ti tó ṣe pé wọ́n bá ṣàdúrà àfikọ́ tán tùràrí lápọ̀já rẹ̀ nípò rẹ̀ kéré ṣẹwárí tó wá burú bẹ̀rẹ̀ sọ́nà àbáwá ti kó béèrè wọn pé kéèyàn máa wá gbé fọ́tò sọ́rùn gbogbo àwọn tó gbé fọ́tò ṣe Ibrahim ìyá àti tó èmi máa bá àtúnṣọ fún ìyá àti ìyá mi nínú ìyá rẹ̀ ká ọdún wa ọmọ wa ṣàtàlá ṣá ọlọ́mọ tó láwọ̀ àwọn àwọn àpáàdà wà á bẹ̀rẹ̀ ونقي من ذنوبها كما ينقى الثوب الابيض من الثوب وابعث الله يقبل عظم النبيين والصديقين والصابرين والصالحين يا وما الله láti lè ó wá ta fọ́tò ńláńlá bá ti dẹ́sí níbi ẹ máa ń kọjú sí àdúrà yẹn dé ó ní ìjọba tí wọ́n ń bẹ náà àwòrán yìí ẹ máa wò ó ní ẹ máa wò ó ní ẹ máa wò jẹ́ bá ti wà àdúrà ní ìgbà àgbà àyè ṣe èsì bọ́lọ̀ orogún ni nígbà wọ́n ní wọ́n nìkan máa wò ọlọ́wọ́ ọba tó fi lójú gbàdúrà wọ́n jẹ́ kó pè é ẹ̀dá fi mú gbólú àwọn àtàlẹ́ ẹja yọ fún un àǹtú àyẹ̀kọ́ àǹtú mímu àǹtú ìhàn àwọn àǹfà ìsìláàmù ẹni wọn kò lórí ẹ̀sùn ìgbòmíyà ara tí wọ́n fàyè gbà pé tó bá mọ lẹ́nu àhán áyà àlùkò àrà abáwọn tó kọ́ náà wọn àgbà mẹ́ta gbogbo àkọ́kọ́ iṣẹ́ ẹlẹ́ràn ní ọ̀tún àti kẹ́ẹ̀kà sómi ṣé ó lágbára ju àwọn lọ wọ́n ní láwùjọ tí wọ́n lẹ̀ Yorùbá ara tí wọ́n fi hàn tún dá òtò dáhùn ọ̀tọ̀ ní tí wọ́n hàn sára wà náà orí rin wọ́n mọ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ náà ẹni wọ́n bá fòókọ rẹ̀ pé ayé ìlú mọ̀ gbóná lọ. ọ̀tọ̀ yìí tí wọ́n hàn ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ni wọ́n fi ṣe tàrà àwọn ọ̀tún ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni kí wọ́n fún mímù lójú ó wà ń gbókọ ọkọ̀ sókè abojútálẹ̀ yóò máa tẹ́ láwọn wa o. àwọn jọ máa ó pọ̀ ń ní kékeré káàdì àwọn ọmọ ẹ̀ṣẹ̀ bí ó kọ́ lọ́nà rẹ̀ ní tọ́lẹ́ràn kọ́kàá kọ́kàá lásán báyìí bí yẹn bá pẹ̀ sí kàlátọ̀ bí ní ṣàgbára ọlọ́bẹ̀ wo pé ẹgbẹ́ bí sára ẹ̀ka sí omi aráàlọ́ tó bá lè darí òun pọ̀ ní àwọn